Dáre tọpẹ. Lò mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín. Dáre tọpẹ. Ẹ bá mi wọ́n nǹkan mi gidi gan. Ẹ wo ń wo àwọn wà kan tó yẹ pé Ọlọ́run gan lè bínú sí i. Ẹ lè gbàgbọ́ wípé Fẹ́mi ó ń láti máa introduce àwọn ọ̀rẹ́ ẹ̀ sí àbúrò ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ kan wá pe àbúrò ẹ̀ lórí aago ẹ̀ pé òun láìkí òun fẹ́ máa dé ètí ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ mọ̀ sí i ẹ máa wo orúwà yẹn. Fẹ́mi. yes daddy. come come come come. yes daddy come come. kí ló ń ṣorí ẹ. irú ìṣòro ló gbé mi tó di pé òun fáwọn ọ̀rẹ́ ẹ̀ ní nọ́mbà àbúrò ẹ̀ kán kán máa pè é kán máa bá ṣe nonsense. no no no what exactly is your problem? no sọ fún wa náà. hello tó bá fẹ́ bayé ara ẹ jẹ́ bàjẹ́ freely má bayé ọmọ ilé yìí jẹ́ what is your problem? Now what exactly is your problem? I don't understand. Oh, under tó bá sọ pé o oh, understand bá gbà ìtì ẹ bá dìde bá gbà ìtì ẹ bá bò ẹ. ẹ wò kò jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lòun náà sọ. can you imagine? o ní kí wọ́n máa kí kí òun fún àwọn ọ̀rẹ́ ẹ ní nọ́mbà àbúrò ẹ kọ́ máa bá sọ̀rọ̀ kọ́ máa bá sọ̀rọ̀ nonsense ọmọ tó ọmọ tó tó tó mọ̀ pé gbogbo alámọ̀ pé ó kọjú mọ́ wí ẹ very unlike you. ẹ ti àmọ́ bó ṣe wá wà yìí ó ti ẹ̀ ṣe nǹkan kan tẹ́mi ò dẹ̀ bínú sí i o ṣáà ń gbóbìnrin wọlé orí mi kí n kọ̀ǹpléènì rí. ó ń gbóbìnrin wá yìí. ó ń gbóbìnrin wá kọ́lá àwọn èyí ń gbé wá mi yóò lè lo five hours ìmí three hours tó mọ̀ pé tásìkò tẹ̀ máa dé báyìí oníkà adágbére àwọn lọ mo dẹ̀ pé ó ti di b-boy so kí ni mo fẹ́ kọ̀ǹpléènì fún. go go go. ìwọ ló wo sọtí kọkàn tí dáadé ẹ wí sí i tẹ́lẹ̀ ọ̀rẹ́ bá pè pé wọ́n ṣépè lórí aago ni tó ti gbọ́ oṣù ọmọ dáadáa kó má bàa yí ẹ jẹ. nígbà tó ń pè wọn náà why do shun them now o need láti máa dá wọn lóhùn náà má jẹ́ kókó rẹ́dẹ́rẹ́dẹ́ tí ẹ bá ẹ náà. òun ò mọ̀ máa ṣàmọ́ ọpọlọ mélòó ló wà lórí eléyìí tí wọ́n máa kó àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni.